boys and gentles ìwọ lẹ lọ níbẹ̀ I will take you there Lagos to Benin London to Ekene ṣẹ́gbẹ́lẹ́ lọ sí where when I go let me take you there give me love oh. give me give me plenty love oh yeah yeah yeah I wanna dance o oh. so wet me whip and wet me ne ne ne I like your style I like everything the way you wear wear wear guy is always smiling Cause the grace of God is always repeated ijó sólà lélẹ́yìn ladies and gentlemen dance and shake body. There is a gentleman. Everybody dance to my jasa oh. There is a gentleman. Alájọ ìbí kan máa jó jasa o. There is a gentleman. Ijó sólà lélẹ́yìí o. There is a gentleman. We go dance and shake body. There is a gentleman. Everybody dance to my jasa oh. There is a gentleman. Alájọ ìbí kan máa jó jasa o. There is a gentleman ọdún pé ọdún jọ tọdún bá ti dun ó di dandan kí pèrègù igbó mọ́lẹ̀ rú wẹ̀lẹ̀wẹ̀lẹ̀ èyí ló jẹ́ kí. chief túndé fowówẹ̀ ọ̀dọ̀fin ìjẹ̀ṣà land. a fi àsìkò yìí kí chief gbóyèga adébáyọ̀ slavador tí wọ́n jẹ́ ọ̀tún gani adams ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ yorùbá nílé lóko fún ti ayẹyẹ ọjọ́ ìbí wọn wípé àsọdúnmọ́dún ní sáwọ́ àsọdúnmọ́dún àsoròmorò ní sáwọ́ àsoròmorò ọmọ ìkó àkété ìlú ọgbọ́ arómisá lẹ́gbẹ́lẹ́gbẹ́ arọ̀dẹ̀dẹ̀ mọ̀jà ọmọ ọlọ́gbọ́n tí ń dorí ẹja mú òmùgọ̀ èèyàn tí ń bẹ́jà nírù kẹ́ẹ̀gbó kẹ́ẹ̀tọ́ ọmọ olówó òdùrú ọmọ ajífẹ́gbẹ́sẹ̀rẹ́ ará òwú ìránró àwọn ìmẹ́nu kúrò ní tòwú lábẹ́ǹjọ kẹ́ẹ̀gbó kẹ́ẹ̀tọ́ o kẹ́ẹ̀fọwọ́ páwú kẹ́ẹ̀fèrèkì jóbi happy birthday to you. When I dance to my music, I surely do dance to my music. sahibi